orúkọ mi ni adébọlá fátomilọ́lá aya bàbá peter fátomilọ́lá bàbá jẹ́ abiyamọ tòótọ́ tó nífẹ̀ẹ́ ọmọ tó sì fẹ́ education fún ọmọ màá fẹ́ kí àwọn èèyàn wa náà àwọn ọkùnrin pa ní kán fún wọn dénúdénú kán dẹ̀ fún wọn ní education ẹ̀kọ́ tó yè kooro èèyàn gidi ni bàbá olóàbí ni bàbá tó tó po Baba! àti gẹ́gẹ́ bí ọkọ sí àwọn ìyàwó rẹ̀ ìṣòkè lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adébọ́lá Fátómilọ́lá aya Peter Fátómilọ́lá. I will make a declaration. Bàbá yóò dáadáa ní pé three hours lọ́dọ̀ ọmọ Nàìjíríà kí ni wọ́n lọ́dọ̀ ń ṣe Thank you. ẹ ṣe o gbogbo àwọn tí wà ní pátápátá la kí a ṣe yín pẹ̀lẹ́ ẹ jẹ máì tí ì lọ ẹ bá wa fara balẹ̀ a ní bá ṣe tán. ẹ jọ yọ kó kó jẹ jáde jẹ jọ ẹ ṣe. Ọlọ́run ayé ṣe fún wa, àwọn ìgbésẹ̀ tó ń báyìí ó sì máa ti bá ti ti five Thank you so much. Esse é o passado. Thank you.